dájúdájú gbogbo tí ń jẹ́ ti ọpẹ́ gbogbo tí ń jẹ́ ọpẹ́ ọlọ́run ọba nìkan ló ní adúpẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ la tọrọ ọ̀ràn lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ la tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àwa ọlọ́run ní olùsọ́kúrò níbi aburú ẹ̀mí wa àtàbúrú sí ọwọ́ wa ẹni tí ọlọ́run ọba tó bá ti kalára rẹ̀ tọ́sọ́nà ẹniyàn ò lè sọnù bẹ́ẹ̀ lẹni tọ́lọ́run ọba bá sọnù láti inú èròǹgbà ọlọ́run àti láti inú fífẹ́ bẹ́ ọlọ́run kò pé dájúdájú kò sí ẹni tí ìjọsìn tọ́ sí àfi ọlọ́run ọba tá ń sọ nípa rẹ̀ yìí òun nìkan lọ́tọ́ ká máa ń sìn nítorí pé kò lórogún nínú ìṣẹ̀dá kò lórogún nínú ìṣèjọba àti ìkápá rẹ̀ bẹ́ẹ̀ la ẹni tí ń jẹ́ ẹrúsìn ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn náà la mú àwọn àyà mẹ́ta wá láti níran àwọn àyà tí wọ́n ń ọba tó ní wá sọ pé mo pe ẹyin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ní ìpáyà tòótọ́ ẹ gbọ́dọ̀ kú àfikẹ́ mọ́ bẹ lórí ẹ̀sìn Islam dẹjọ́ kú yín o bákan Ọlọ́run ọba tó ní ó tún sọ pé mo pe ọmọ èèyàn ẹ Ọlọ́run ọba tó yín látara ẹ̀mí ẹyọ kan ṣoṣo ọba tó látara ẹ̀mí ìyàwó rẹ̀ jáde látara ẹ Ọlọ́run ọba tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ yín àti okùn bí yín dájúdájú ọlọ́run ọba ọjọba tí ń kíyèsí ohun tẹ́nu kọ̀ọ̀kan yín ṣe ń ṣe ọlọ́run ọba tún sọ fún Surat Al-Ahzab ní àyà ilẹ̀ àádọ́rin àtàádọ́rin lé ẹyọ kan ọba tó ní wá ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ẹ máa sọ gbólóhùn tó ṣe déédéé ẹ máa sọ jáde lẹ́nu màá ṣàtúnṣe iṣẹ́ yín fún yín màá forí àwọn ẹ̀ṣẹ̀ yín jì ẹni tó bá tẹ̀lé ìlànà tọ́lọ́un àti kọ́sẹ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n ti là ní ọlà kan tí orí burúkú ò sí lẹ́yìn ọlà náà mọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ jù nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá fún wa òun ni ọ̀rọ̀ ọlọ́run tá a mọ̀ sí al-Qur'an ọ̀nà mọ̀ tí dáa jù tá a fi sin lọ́n tọ́lọ́n fi gbàjọsìn lọ́wọ́ ẹni ọ̀nà mọ̀ tànábì ni o sọ́ra fún ọ̀nà ọmọ tẹlomi tọ́ra fi islam rán nìkan kọjá ànábì o gbogbo sẹ́hùn tó ń tẹ̀lé àbùkù lọ́kànbọ̀ mẹ́lẹ́ kìyàmá o ọlọ́run fìlá islam rán sẹ́hù kan sí ọ tọ́ bá ṣe islam tẹlomi yàtọ̀ sí sànábì ọfà sọ́ra ṣòfò ní o mo wí fún ọ falanas alanna lẹ́dínà ursila ń sọ fún ọ níjọ́ náà lọ́n pé mo ní ọya níbi tẹ̀lẹ́lòmí yàtọ̀ sánàrí ọlọ́run jẹ́ kó ríire jẹ́ ìpín tèmi àti o èyí tó burú jù náà àlámọ̀rí Islam ó ní àlámọ̀rí àdádálẹ̀ gbogbo tí bá ti jẹ́ nǹkan tó pé kò sí nígbà gbogbo tí bá ń jẹ́ àdádálẹ̀ anu ni ọlọ́run ní àti ẹ anu sọ́ra o ẹ̀yin ẹrúsìn ọlọ́ ó di dandan lémi àti lórí kádúpẹ́ fọ́lọ̀ kìí ṣe ta bá fẹ́ dandan ni kádúpẹ́ fọ́lọ̀ nítorí pé irú àkókò tí mo ń bá ń sọ̀rọ̀ nù rẹ̀ irú àkókò tẹ́ ń dojúkọ mi tẹ́ dojúkọ mi gbọ́rọ̀ tí mo ń sọ yìí ó ti wáyé gbẹ̀yìn látẹ̀sí ni láàrin èsí sọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ òjò ló sì rọ̀ tílẹ̀ ti fàmù ó wà nú àwọn tó ti filẹ̀ sásọ́bóra tó jẹ́ pé wọ́n dájú èmi àti ẹ lọ níbẹ̀rù ọlọ́run àti nínú sẹ́ẹ̀rì bó ṣe wà nínú wọn tó jẹ́ pé mi àti ẹ àjọ dọ́gba wọn bẹ́ẹ̀ lára àwọn tó burú jù wá lọ nínú àwọn tó ti lọ kì í ṣe pé torí pé mi àti ẹ bá jẹ́ni tó dájú àbí torí pé mi àti ẹ bá jẹ́ni tó wà níwọ̀ntúnwọ̀nsì àbá burú jù lọ́lọ́run fi sẹ́wà kù bí kì í ṣe pé wu ọlọ́run láti ṣe wá lóore ló pé mi àti ẹsẹ̀ mi dirú àkókò yìí dandan ló jẹ́ kémi àti ó dúpẹ́ fọ́lọ̀ ọpẹ́ táwa dáì méjì lọ́pẹ́ ọpẹ́ àfẹnudáwà ọpẹ́ àfi ara dáwà ẹ̀rọ pé àfẹnudá ọpẹ́ àwọn mùnáfìkì ni ọpẹ́ àfaradá gangan lójúlówó ọpẹ́ kọ̀sẹ́ni tí wọ́n sọ fún pé ẹjá dúpẹ́ fọ́lọ́n tó náà ní sí alhamdulillah yamuyamu ṣùgbọ́n oore tó lo dúpẹ́ sí irú ọwọ́ olófimú tẹ́mi àti ẹbá mọ̀ ìsìláàmù lórí ọlọ́n tá sì mọ̀ pé torí pọ́lọ̀ ń wò wá sí láàánú ló ṣe ṣe wá ní mùsùlùmí ìjẹba ń ṣe ń ẹjá ta parada kémi àti ká dá ọpẹ́ àtọkàn wá fọ́lọ̀ látara àwọn ìjọsìn wa kásàmójútó ìbẹ̀rù ọlọ́run ọba wa kọ̀rọ̀ wa kájí ó tún mọ̀ ju bó ṣe lọ fún ẹ pé à ń dúpẹ́ fọ́lọ̀ ká máa ìranù ráyè nínú ẹ̀sìn wa aliamudu mẹ́ta ò tó rárá aliamudu méje ò papọ̀ jù àwọn àwọn òpónú ó ní ohun tí bàbá ṣe ó tún sọlọ́n di bàbá bí kiri yó ẹ̀yin ọ̀gbádùn ti yìn ọpẹ́ àfáúndá kìí sọpẹ́ gidi ọpẹ́ ìfaradá ìmójútẹ́sìn ọlọ́run ìjáfáfá nídìí ohun tọ́lọ́ ní ká ṣe ohun gan lọ́lọ́run bá kà sí ọpẹ́ kódà ọ̀nà ti ṣe alhamdulillah lẹ́nu lẹ́yọ̀kan báyìí ṣùgbọ́n jáfáfá ní díẹ̀ sí ọlọ́run bá gbà kó ń dúpẹ́ fún ọlọ́run kó ṣe èmi àti ẹ lẹ́rú tí ọmọ dúpẹ́ ẹ̀yẹn orísun ọlọ́run a mọ̀ pé àkókò yìí òun ló sọ àwẹ̀ dọ̀ràn yẹ̀ léwa lórí o kí làkókò náà òun ní àkókò Ramadan ó dájú pé tó sùn Ramadan bá ti lé àwẹ̀ àwẹ̀ gbígbà ti di ọ̀ràn yẹ̀ léwa lórí ọ̀ràn yẹ̀ làwẹ̀ Ramadan jẹ́ siyamu ṣaru ramadana wajibu bá ṣe kálọ ní larubawa àwẹ̀ ramadana ọ̀ranyàn ni bí kitabi wa sunna ẹ̀rí eléyìí wá látinú kòránì àti ìlànà nabi wa ijma'il umma gbogbo musulmi lágbàláyé kọ̀díma wa haditha àwọn tó ti lọ àtàtà ń bẹ lọ́wọ́ lámà pé ọ̀ranyàn láwẹ̀ eléyìí rí bẹ̀ nítorí gbólóhùn ramadan ẹlọ́n òun ló sùn tó ṣe pé ó ń dila fi al-Qur'an inú rẹ̀ lásọ al-Qur'an kalẹ̀ húdà linnasi wa bayyinati minal húdà wal furqan a ṣe al-Qur'an ní ọ̀nà àmọ́ fáwọn èèyàn àtàlàyé tó yanjú fẹ́ni tí ń bá ń ojú ọ̀nà rẹ̀ kí Qur'an nìkan ló lè gbọ́ àlàyé tó yanjú nípa ojú ọ̀nà rẹ̀ nínú rẹ̀ wal furqan a ṣe lóhun tí ń ṣe òǹpin yà láàrin irọ́ ìbàjẹ́ àtòdodo faman shahida minkum ash-shahra ọlọ́run lẹ́ni tó sún Ramadan gbáláyé faliyasúmù kọ́yà gbàwẹ̀ eléyìí fi rinlẹ̀ pé ọlọ́run ọba wa ó sì ààrẹ gbígbà ní sún Ramadan ó fi rinlẹ̀ pé ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ lárí àdísì ànábì ànábì sọ pé búni yẹli islam ala hamsi ànábì lámà islam sórí òpó márùn àbí lórí nǹkan márùn ìjẹ́rìí pé kò sí ẹni tó tọ́ láti máa fìjọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àso àti pé dájúdájú Muhammad jẹ́ òjíṣẹ́ Allah àti ìmọ̀ gbẹ̀rún dúró àti ìmọ̀ yọ zaka àti ìṣe àbẹ̀wò ilé olúwa àti gbígbàwẹ̀ náà sọ Ramadan bẹ́ẹ̀ ló tún wá nínú ọ̀rọ̀ anábì mi tánàbí lẹ̀ rí ìsìláàmù yí báyìí asómọ́ àwọn àlámẹ̀rí kan tọ́jẹ́ mẹ́ta ìpìlẹ̀ rẹ̀ dúró lórí nǹkan mẹ́ta yìí man taraka wahidatan min hunna fa huwa biha kafirun halalun dam ẹni tó bá gbé kanú mẹ́ta ta fẹ́ kàyí kalẹ̀ anábi ló ń tọ̀ ń ti di kèfèrí ọ̀tọ̀ kata ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ṣàdátù la ilaha illallah àkọ́kọ́ nìyẹn ìjẹ́rí pé ìjọsìn ò tọ́ sẹ́lómi lẹ́yìn ọlọ́ọ̀bá Allah ìjá mọ̀ pé nǹkan mẹ́ta tí wọ́n fẹ́ kàkalẹ̀ gbogbo gbàlá máa rán àwọn mùsùlùmí sìnrìn lórí rẹ̀ ìfìjẹ́ rírinlẹ̀ pé ìjọsìn tọ́sẹ́ lómi mọ́ lẹ́yìn ọlọ́ọ̀bá Allah ọ̀gọ̀rọ̀ mùsùlùmí sì rìn lórí rẹ̀ pàápàá jùlọ gbogbo ẹni tó bá ti fojú ọ̀nà ànábì ilẹ̀ díẹ̀díẹ̀ ní ìjáde kò ní Islam tí ò ní mọ̀ ẹlòmí sì lè mọ̀ ebi gbogbo wa ló ń dé tí gbọ́ wa tí ọba sojú wa orin burúkú kan tọmọ kan kọ láti ìlú Kánò tó sọ pé Shehu Ibrahim ní àṣì gangan lọ́lọ́run láìláìlẹ́ láàárọ̀ àwọn yóò wúlò mọ́ Allahu la ilaha illallahu ṣéhù barahama abẹ́ẹ̀kọ́ lọ́sọ̀ tí wọ́n bá mọ̀ ó sísọ lójú rọ́pá òun sún fi èsẹ̀ ni ọlọ́run tí wọ́n bá sọ jáde ń bẹnu ọkàn òun tún sọ jáde pé bó ṣe rí nìyẹn tó bá ní ọlọ́run tí ọ̀sẹ́ lómi lẹ́yìn rẹ̀ wọ́n mọ́ ṣéhù Ibrahim ní àṣì ní tí ọba yí ọ lámúyẹ́ lídù wà lámúyúlẹ́bí ṣéhù barahama ọba tẹ́nìkan òbí tí òbí mọ Ibrahim ní àṣì ní tí ọba yí ọ ẹ̀rì pé ti bàjẹ́ bírú ẹni bẹ́ẹ̀ kírun you are wasting your time for nothing tó bá gbáwẹ̀ ọfà square so fó fébí parẹ̀ lásán àfi kí ṣàádà rẹ̀ rinlẹ̀ pa ìsìn ẹlòmíì mọ́ lẹ́yìn ọlọ́run Allah lábẹ́ kí ṣàádà rinlẹ̀ yìí ń bẹ nínú wa tó fi ṣàádà rinlẹ̀ ní gbangba ó sì fi rinlẹ̀ nítumọ̀ ṣùgbọ́n nínú àkídà kò fi ṣàádà rinlẹ̀ bẹ́ẹ̀ sì lẹ́nikẹ́ni tó bá fi ṣàádà rinlẹ̀ lórí ahán sóye ó fi rinlẹ̀ nínú ẹ̀mí àfi kí amẹ́lùjàwárí àwọn iṣẹ́ oríkèríkè ara ma jẹ́rìs àfi káwọn sí oríkèríkè ara ma jẹ́rìs lọ́nà gbogbo ẹni tó bá wa mú ṣahada wa òun gbà pé ìjọsìn ọ̀tọ́sẹ́lómi àfọlọ́wọ́ sallallahu ṣùgbọ́n ẹgbẹ́ wọn jàmá àwọn ó tún wá ṣe nǹkankan ló fi fún wọn pé eléyìí ẹ gbọ́dọ̀ máa ṣe láàárọ̀ eléyìí ọ̀sán lẹ́ẹ̀ṣe eléyìí oṣù lẹ́ẹ̀ṣe eléyìí ọdọọdún lẹ́ẹ̀mọ́ ṣe wọ́n ti bà ṣàádà jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá sọ torí inú májẹ̀mú ni pé ìbádà ẹnìkan ọ̀bọ́dọ̀ yan ìbádà ìjọsìn fún ọ tó ni tó ni tọ̀sẹ̀ ni kọjọ Ọlọ́run bá Allah torí pé ẹnikẹ́ni tó bá fi ìjọsìn lọ́lẹ̀ fún ọ èyí tó gbọ́dọ̀ máa ṣe lóṣùn èyí tó gbọ́dọ̀ máa ṣe lọ́sẹ̀ èyí tó gbọ́dọ̀ máa ṣe lójúmọ́ tó sì gbá lọ́wọ́ rẹ̀ ó ti fẹ́ nìyẹn sorogún fún Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ́nu ṣúra tó ṣúra ayẹ̀lẹ̀ kọkànlélógún Ọlọ́run láwọn olè ń fi sorogún Ọlọ́run tí wọ́n ń ẹ̀sìn fún yín malam ya'dhan òun ò ṣe lófin ṣahada òun ni wa òun la lásọ ìsìláàmù mọ́ hadisin sahi àwọn sì ní pẹ̀lẹ̀ islam anábì ni oriyal islam qawaidu dini salasa alayhinna usisal islam man taraka wahidatan minhunna fahuwa biha kafirun halal dam ẹn tó bá sọ ọ̀kan àbọ́pọ̀ ọ̀kan tì nínú nǹkan mẹ́ta torí òun lásọ islam mọ́ anábìlẹ́ ti di kèfèrí títa ẹ̀jẹ̀ ní bẹ́ẹ̀ sílẹ̀ ọ̀tọ̀ èwo làkọ́kọ́ òun náà ni ṣahadatu la ilaha illallah ìfijẹ́ rírinlẹ̀ pé ìjọsìn tọ́sọ́lọ́mí mọ́lẹ́yìn Allah wa salatul maktubah àti àwọn ọ̀run ọ̀ranyàn ìfìhún náà rinlẹ̀ wa sawmu Ramadan gbogbo akọ́lá dínkù ẹni tí ọyọ àfẹ́ntọ́ lówó lọ́tọ̀ lè sọ bẹ́ẹ̀ lílọ gbogbo akáfi ní kápá rẹ̀ ṣùgbọ́n mẹ́ta yìí àjọ dọ́gba ń bẹ̀bẹ̀ yín kó mú ilé ìjà mọ̀ páwẹ̀ Ramadan gbogbo bí tẹ́ máa ti ń pín orígun ẹ̀sìn yọ wọnú rẹ̀ Ramadan Ramadan ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní àti ọlá ńlá tó ومزايا ومزايا عديدة لم تكون لغيره من الشهور بكناني náà ni àti àwọn àgbékalẹ̀ tó le kankan èyí tó ṣe pé kò sí oṣù míì tó ní mọ́ lẹ́yìn Ramadan wọ́n wal ahadithu àtàlìyà tusbitu dhalika wa tu'akkiduhu hadith tí ń bọ̀ yìí òun ni ó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fún ọbẹ̀ yóò sì kàn pátọ́mọ̀ pé bá sísọ yìí ló ṣe rí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anábì kíkà tọ́lọ́lọ́kọmọba anábì sọ pé salawatul khams ẹ̀rí ìrun wákàtí márùn ojúmọ́ wọ jùmọ̀ àti ilẹ̀ jùmọ̀ ìkíjúmọ̀ kan tán sí jùmọ̀ kejì wọ ramadan ilẹ̀ ramadan ramadan kan tó kọjá lọ kágbà kátúgbà mi tó dé bá ní láyé mukassiratu lima bainahunna idha ishtunibatil kabahir yìí máa jẹ́ kí wọ́n ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin ìkíní kejì fún ni ni lópin ìgbà tá bá ti jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ńlá ìjọ ń gbọ́ ìrẹ́ ọmọ ìyá mi ọlọ́run máa forí jíyàn nínú Ramadan àwọn ẹ̀ṣẹ̀ ó àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣe èsì kìí ṣe tá a kàn mọ́mọ̀ palẹ̀ mọ́dá abọ́dọ̀ jìnà sí kabahir ẹ̀rí pàdé sì ń ṣe dédé ayé al èyí tọ́lọ́run bá bá sọ̀rọ̀ ní Suratul Nisa ọlọ́run la foríjì lókùn bá ti jìnà sí àwọn ni kabahir náà ni àwọn àwọn tí ma bá tẹni jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ náà rọ̀ àdísì ànábì ànábì ni ma ń sọ́mọ Ramadan ìmána wa ihtisaban gúfìrà lahu ma taqaddama min dhanbi ànábì lẹ́ni tó bá gba àwẹ̀ Ramadan pẹ̀lú ìgbàgbọ́ tó kúnná ìgbàgbọ́ tó kúnná wa ihtisaban àtẹni tó ní àdìọ́kàn ẹ̀san pé wọ́n lọ́lọ́wọ́ forí jì wọ́n ní gbogbo ìbádà tá bá ṣe wọ́n san wá lẹ́san ọ̀dà lójú bẹ́ẹ̀ àwọn ni wọ́n gbàṣẹ wọn gbogbo ẹnikẹ́ni tí ń gba àwẹ̀ Ramadan pẹ̀lú iye méjì wọn ò promise wọn láforíjì o ọlọ́run kó mú èmi àti ẹkú rẹ̀ nínú kò jágbàjàgbà yìí ipò tẹ́yàn ọmọ dáòtì ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì ọlọ́run kó ṣe àtúnṣe ọkàn wa wọ́kọ́lù sọlọ́lọ́wọ́ aléyìí wọ̀sẹ̀lẹ̀ àtọ̀rọ̀ anábì kíkà àtọ̀lọ́lọ́kọmọba anábì sọ pé ìdá kánà awàlù lẹ́yìnlẹ̀ tí mi rọmọdán sùfìdẹ́ tí ṣẹ̀yàtì wàmàrdọ́tù jẹ́nu wàgúlikọtì àbúwábùnà fọ́làm yúftì àmìnà àbáàbùn wàfútà àti àbúwábù jẹ́nà fọ́làm yúgbìlikọmìnà àbáàbùn wà náà dàmúnádìí يا باغي إلى الخير أقبل ويا باغي شر أقصر ولله أتقاه من النار وذلك كل ليلة رواه الترمذي وحاكم إن ولا طواف رمضان يوم أيام تتي نبل جاكو gbọ́ mo ń bẹ Olúwa kó fi àwọn ọ̀rọ̀ yìí sí ọ láǹfààní láti lè sọ ọkàn rẹ di ọkàn tó ní akin kó lè jẹ́ àwọn ìpalẹ̀mọ́ fún ọkàn rẹ àti tèmi láti bá lè fi tẹ̀mí tẹ̀mí sí àwọn sí olóore tó wà ní oṣù yìí ọwá nínú ọ̀rọ̀ anábì anábì ní òru ọjọ́ alákọ̀ọ́kọ́ Ramadan òru alẹ́ ìjẹta mọ́júmọ́ àná wọ́n dè gbogbo àwọn ọmọ ogun èṣù mọ́lẹ̀ àti àwọn àlìjẹ̀nú tó ti yá wèrè tó jẹ́ pé wọ́n èé báyẹn sí àfikẹ́yẹn sì ṣe, àfikẹ́ ó lè mọ́ lọ túbá lẹ́yìn tó sì ṣe tán ìwọ̀n tó mọ̀ pé kí ló mú mi ṣe léyìí àwọn jínù kan wà bẹ́ẹ̀ tó jẹ́ ṣẹ̀yàtín Ànábì ní wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọ̀gúlù kọta àbúhábù náà wọ́n ti gbogbo lẹ̀kùn lẹ́nà falam yufti almina albabun ẹnu ọ̀nà kan tó wọ́n náà wọ́n ní sí kalẹ̀ táwọn yẹ parí bákanáà wọ̀fútà àti àbúhábù jẹ́nà wọ́n sì gbogbo lẹ̀kùn alìjẹ́nà kalẹ̀ fọ́lẹ̀mù yóò gòlé kọ́ mí ní àbábùn ẹnu ọ̀nà kánú gbogbo ẹnu ọ̀nà tó wà àlìjánà báyìí kò ní sí ní pípadé tí Ramadan ó fi parí wọ̀nádà munadin àwọn olùpèpè ọmọ pèpè báyìí yẹn àwọn màláíkà wípé ya baghiyal khair a pé gbogbo ọtọ fẹ́ dáadáa ṣe gbogbo ọtọ jẹ́ pé tó ti gbọ́rò sẹ́ẹ̀rẹ̀ egun rẹ̀ máa ń lé ní apẹ́ akmin súnmọ́tò sí tètè bẹ̀rẹ̀ dáadáa àsìkò dáadáa láwàyìí wọ́n lá màlẹ́kà yóò tún sọ báyìí pé yàbá ní yẹ̀ṣẹ́r akọ̀wẹ́ níbi wọ́ dáadáa mẹ́ àwọn ọ̀wà tí ọ̀dá gangan òun ló mí ara àtómi ẹ̀jẹ̀ ti ẹ apíọ̀ axir gbìyànjú mọ́ dédé àìdá lásìkò yìí bóyá ọjẹ́ lóró àkókò ìkọlọ̀ training táwọn ẹ̀bá lọ tẹ́kọ̀ọ́ bà mọ́ padà torí pé ogbó tí èyàn bá fẹ́ ṣe wọ́n máa ń tréni èyàn fún ni o ọlọ́run bá gbé oṣù Ramadan kalẹ̀ kó lè wa bá ṣe jẹ́ ẹni rẹ̀ ẹ̀rì pé kódà ògbẹ́ tó ipá ti kírun ó dìṣòro fún òní òṣè súkẹ́súkẹ́ nínú oṣù yìí wọ́n fẹ́ ká lọ fún gbogbo di ìka rẹ̀ báyìí ni kèé lawọ́ nígbà náà bá rí pé ó kódà mínú sápò kòkó lọ́wọ́ gan káàyàn mọ̀ bà pèsè ní dàbínú mẹ́rin fún mi kí n fi sínú àpò olóko sí wọ́n yọ ọlẹ́ ọkàn kan bomi sí wọ́n ń jẹ́ ó wá rí dé tó ń kó mẹ́ta lọ́wọ́ ó rí dé tó kó mẹ́ta lọ́tọ́ ah, ah náà ti tó mi ah kágbá aládá láàrin ara wa eléyìí tó kó tiẹ̀ sápò náà bá pé ẹgbà kan ti ṣé bẹ́ẹ̀ tó bá fi ṣe sọ́dákọ̀ lẹ́sẹ̀ rẹ̀ ọmọ wà lákọọ́lẹ̀ fún ọlọ́gbèrè gbogbo ẹni tó jẹ́ níbi wọ́n ní dín aburú rẹ̀ kù lásìkò yìí wọ́n lè láì òtùkọ́ omínà náà rí wọ̀dálíkà kúlẹ̀ lẹ́ìlẹ̀ gbogbo jojúmọ́ lálálẹ́ lọ́lọ́ọ̀mọ́ bọ́kùn eléyìn sọ fún wa nínú ọlá tó wà fún Ramadan fi fadli birri wal ihsan fi Ramadan nínú àwọn àjùlọ tí ń bẹ fún dáadáa ṣíṣe àti ìwáre nínú oṣù Ramadan ẹ̀rí nínú oṣù táwàí qad fudla kulla ma yaqa'u fi min af'alil khair gbogbo dada tí èyàn bá ṣe nínú oṣù yìí ha tí èyàn máa ti ń ṣe dáadáa bọ̀ àkì ọkú oríire tó bá jẹ́ ní ire láti lẹ̀ wá kọ́lọ̀ dákun kó sèmi náà bẹ́ẹ̀ ọ wá rí dáadáa rẹ tó ń ṣe láwọn oṣù tó kù yẹn ọ o àsìkò tí dáadáa wá tàjù láwa yìí àsìkò tí dáadáa ṣíṣe tó tàjù òun láwa yìí gẹ́gẹ́ bí ìtàn àrọ́ǹdà kan wọ́n lẹ́nìkan ronú ọlọ́mọ sí wá léyìn abú ó ronú pé á ah, àkàwé tán iṣẹ́ láàrí yìí 419 lòun fẹ́ ṣe ọ̀nà olóhun fẹ́ gbé tòun gba oó tóun bá ní kó wọn lè rí nẹ́ẹ̀tì ń sìn àwọn èèyàn ti káwọn èèyàn lọ́gbọ́n báwo ó kó gba oó wọ́n ya 10 million naira kí wá ọwá ìmá ń ra aya ní 1000 tí àwọn kan kúnnú gbọ́tẹ́nìkan olé wọn kí àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí lé aya mú kìtìkìtìkìtì ń fún wọn 1000 nígbàtí èèyàn bí 2.5 million tán lérí àyẹ́mà pé ara 250 ní ẹ́ ọba yí mẹ́tọ́dì po ó ní sin o náà ti mọ̀ òun náà gbogbo 10 million tọ́lọ yá tán lérí ìrà àyá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n wá pé àwọn tí ń bá ṣẹ́ tí wọ́n bá kó àyá sínú kéjì ó ní ẹ sọ fáwọn èèyàn pé a fẹ́ lọ ọlidé tá a bá padà dé 10,000 lámọ̀ra àyá kan sí òun wá lọ ọ ní káwọn òṣìṣẹ́ òun ọmọ tún àyá yẹn tà fáwọn èèyàn ní 5,000 torí pé tó ń bá dé 10,000 ni lò wọ́n rà padà àwọn ni wọ́n gba àwọn 1,000 tó ń fi tààyà fún àbí wọ́n tún ta 1.5 àbí wọ́n padà wá ra aya padà ní 5,000 pẹ̀lú èròǹgbà yọ ń padà bọ̀ wá rà ní 10,000 lọ́wọ́ àwọn báyìí yóò dé lọ́la ó ń tọ́ra sùkò bónọ́ọ̀sì ní bọ̀ ẹ̀ ìṣesí ọmọ èèyàn náà nìyẹn káwọn èèyàn kàn máa ronú tó bá ti lè ronú pa dáadáa ọlọ́run bọ́ mọ tọ́ sójú ọ̀nà tọ́da tó lo làákàyè rẹ lórí àìdá ọmọ graduate lórí rẹ̀ sí ẹ wo mẹ́tọ́ọ̀dì tó lórí ibú kan fi jí máa sí òun máa sí ìgbé ó máa sí ìtìmọ̀ pọ́n jí máa sí ìgbé ńlú yìí àbí ó sì fẹ́ wọ ṣọ́ọ̀pù yíbò ó sì fi palọ́ọ̀kì tì níwájú apalọ́ọ̀kì orin ó fi tì níwájú ó sì yọ kọ́kọ́ wọ ṣọ́ọ̀pù lọ òkú gbẹ́sìdé tó ń fẹ́ jí máa sí ìgbé ìdìsẹ́rùn rú palọ́ọ̀kì òun fi tì lẹ́yìn ọdẹ jókòó lẹ́gbẹ̀ẹ́kì ó ń ti fi tó wá lọ ra nǹkan dé tó débi machine ẹwọ̀n pé wájú náà lòun ó sì wẹ́ pé bí tó fi sí ni ẹ̀ ó wájú ó kí kọ́kọ́rọ́ bọ ẹnu ó síná ó kíkì ó kíkì kọjá gbàgbàgbàgà fi ti wọ́n fi kọ́kọ́ kan tì mí lẹ́yìn ohun tó sì fẹ́ náà nìyẹn kó mú kọ́kọ́ wá láì béèrè tí inu ṣọ́pù ta láti máa sín ọkùnrin òkú gbẹ́ tó fẹ́ jí máa sín ìgbéra ní ọkùnrin tí ń lọ lọ́hùn sọ yẹ́lò yẹn òun ló ti máa sín yẹn ọkùnrin ó máa yẹn bá fi máa sín ní ẹnu ẹ̀mọ́ ń sáré tẹ̀lé ooo wọ́n lọ ọkùnrin yẹ́lò ọkùnrin yẹ́lò ọkùnrin yẹ́lò iwájú tán báyọ̀ kàn sí tẹ̀yìn lọ nígbà wá padà dé lóní ọlọ́bẹ̀ ni ẹ pé wọ́n lẹ tí máa sí mìíké máa sí ìwò tó wà lọ́ọ̀kẹ́ máa sí àdà wọn ò rí máa sí ìmọ̀ ìgbà tó ẹ́pọ́ lè ronú lórí aburú ọwá graduate lọ bí tí ó ti sorí ibú tẹ́yányán ẹnìkan wọ́n fẹ́ jí máa sí generator gbé jẹ́nì tí ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn táyà mẹ́rin ńláńlá ẹ̀ tibí tí ń ṣiṣẹ́ náà lè dí mẹ́yìn máa sí àwọn sì fi ń wo fídíò lọ́nulé ìlú wa yí náà ni o wọ́n sì fi wo fídíò lọ́nu lé ó sì gbé masin sẹ́yìn ẹ̀ eh, jẹnẹrétọ̀ sẹ́yìn masin ó sì kíkì má ń lọ nígbà wáyà pin kí ni wáyà ó ṣe wáyà bá yọ lẹ́nu jẹ́nì ó rìn síwájú rẹ̀ bá já jẹnẹrétọ̀ gbẹnu lọ́wọ́ lọ́ba lọ àwọn táwọn wo tẹlifíṣàn nílé bá dúpẹ́ gbénáwá kí ló ṣe jẹ́nì yẹn wọ́n débẹ̀ àwọn ọ̀bá jẹ́nì mọ́ tẹ́rípá àyẹn ti gradate ń pa burú wọ́n aláwọn mọ̀lẹ́kà ń pè yìí mo gbẹ̀yìn èèyàn bú irú àsìkò yìí ẹ̀dà burú dúró torí bí àsìkò yìí ládàá rẹ̀ ṣe pọ̀ tó tí a bá ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lórí ibú èèyàn náà tó pò tọ́ bá sàbúrú bó ṣe jẹ́ pé ta bá dé káàbà sherif tẹ́yàn bá ṣiṣẹ́ olóore kan tínú kíkí ibẹ̀ ní ládàá ju anywhere lọ bẹ́ẹ̀ ni tọ bá dẹ́sẹ̀ náà bẹ́ẹ̀ làdìpẹ̀lẹ̀ ẹsẹ̀ rẹ̀ náà wọ́n ni gbogbo wọ tọ bá ma dáadáa ṣe àsìkò dáadáa láwà yíò ya fún okùn ṣòkòtò kó lé wọ́n nínú dáadáa tó sì dá lásìkò yìí òun náà ni sọ́dákọ̀ mọ́tọrẹ torí tẹ́lẹ̀ báwẹ̀ ò sí anábì ní ìmọ̀ ṣe sàárà ìmọ̀ ń pa ìbínú ọlọ́run rẹ́kúò lórí èèyàn ni kí èèyàn máa ṣe sàrà tọ́lọ́n bá fẹ́ bínú sí èèyàn tó ti dúró lórí èèyàn báyìí ọlọ́run parẹ́ kúrò ká tó sọ pé ní oṣù táwà yìí oṣù ọrẹ ń ta ni eléyìí rí bẹ̀ torí ọ̀rọ̀ ànábì ànábì ní afdol sọ́dàkọ́ sọ́dàkọ́ tó fi Ramadan ìgbà tí ìṣe sàrà níláadá òun lè tẹ̀ sínú àwẹ̀ tó bá ní dàbínú ẹyọ kan lọ́wọ́ làá méjì fìlàjì ṣe sàrà jẹlàjì ó ti tó

Ise káfíntà ni wọ́n se ṣe ẹni tó jẹ́ kọ́stọ́mà bàbá yẹn ó pe bàbá yẹn pé kó lọ bóhun ní bọ́ẹ̀ ó ní odò àbíbì kan sá lọ́nà òkè ibi báyìí bàbá ọwọ́ rẹ̀ wádé wá ní kọ́lọ̀ ṣiṣẹ́ yẹn tó bá dé kó fún un rìpọ́ọ̀tù ṣiṣẹ́ bàbá ní kí n yóò wọ́n receive call bàbá pè pé ọmọ àlè pátápátá ni ó níwọ́n pé akí ni mo ṣe ó ní sọgbọ́ mọ̀sáràf sọgbọ́ ní sọ pé kí lòun ṣe ibi tọ́ lọ ni iṣẹ́ tọ́ lọ sí mọ́ gbọ́pọ̀ ra masínì lánàá ẹ ó ní ṣe mọ́ bá ṣiṣẹ́ mọ́ bá rókè mọ́ ra masínì ni bàbá níṣẹ́ tí wọ́n pè òun fún tó wọ́n lè lọ òun ní kó lọ ṣe ọwá gbówódé lánàá lánàá lọ̀rá masíìnì títán sáàlùbáríkà ọwá se fún mania ó dúpẹ́ fọ́lọ́run ni àà olóhun ò lè dúpẹ́ fọ́lọ́run ọlọ́mọ ilé ìtọ́ pé mi ran gbogbo iná náà láàpàrà bí torí mi ń bàjà pé nú àwẹ̀ má sọ̀rọ̀ tí and then ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀ ó tún dúpẹ́ fọ́lọ́run ni ọlọ́run ò lè dúpẹ́ rú rẹ̀ kíkọ́ ọmọ lọ́dájú nìyẹn kíkọ́ ọmọ ní ọ̀dájú ìgbà tó mú àlàyé wá lójú ẹsẹ̀ mi náà rí pé ah, ẹni yìí ní foresight nínú Ramadan ẹja tọrẹ ẹja ta ọrẹ gan kìí ṣe ìgbà tó bá pọ̀ ọ̀rọ̀ tí mo ni pé ọlọ́mọ fẹ́ toróhùn lòun ní ọlọ̀ síṣẹ́ kọ̀ á jábọ̀ fún owó tó rí ọlọ̀ fìra maṣí nǹkan rẹ̀ ló ṣe lódòdó bẹ̀tọ̀ dájú nìyẹn a jẹ́ pé tọ́ bá jẹ́ òun lọ́lọ́ síṣẹ́ fún rẹ̀ sóyé tó ti dìgbà túnmọ̀ lẹ eléyìí ni òjò òun ṣe sàrà bọ́ lọ́pọ̀ kò àdájú náà ní ọ̀yà irú wọn ò ní ṣe sàrà náà bọ́ jẹ́ kékeré lóní lásìkò yìí fi ṣe sàrà bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi sọ pé man fattara sa'iman kana lahu mislu ajru sa'im min gairi an yankusa min ajri sa'im shay'a Ànábì lẹ́ni tó bá fún aláwẹ̀ ní tó esinu kódà bó jẹ́ pure water so ye lọ rà lọ fún àwọn èyàn pé amotini dàbí na ẹ mu pure water yìí sí ni wọ́n fi sínú Ànábì ní déédé ẹ̀san aláwẹ̀ ni wọ́n kọ kalẹ̀ fún kì í ṣe pé wọ́n bù nú ẹ̀san aláwẹ̀ wọ́n fún wọn tiẹ̀ lọ́tọ̀ wọ́n fún náà tiẹ̀ lọ́tọ̀ ẹsì mọ́já yóò ń kẹta iná lèmi àti ẹ e ti gbọ́ yìí nìsì ìgbà tí wọ́n dásìkò sínú tábà blamídò pẹ gbàdà o lè gé ní tèmi èmi náà nílápò wọ́n náà gbà ó ń kẹta lélé ni sóye kò disturb ẹ kọ gbàtẹ̀ kó náà gbàtẹ̀ ẹjọ exchange dáadáa láàrin ara yín nítorí pé ọ̀ràn lọ́wọ́ ni ọ̀ràn lọ́wọ́ ni bákan náà Ọlọ́run sọ pé من فطر صائما على طعام أو شراب من حلال صلت عليه ملائكة في ساعة شهر رمضان وصلى عليه جبريل ليلة القدر Imam Tabarani ló gbà wá ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá fi oúnjẹ fún aláwẹ̀ kó fi sínú àbí nǹkan mímu ló fún aláwẹ̀ kó fi sínú tó tí nǹkan ẹ̀wọ́ wá látọ̀nà halali ni o ẹ̀tún wo condition ohun téèyàn gbalada lórí rẹ̀ lóhun tó mọ́ o àyè fàyèdá àbí mímí alọ́lù gànà ń gànà tó kó báàgì rẹ̀sì ogún ọlábọ̀ ọgbọ́n fọlọ́hun náà ti ẹ̀mbẹ̀ yóò lè fojú orí jì mí ọba kó márùn ó ní ẹpin mọ́sálásí fáwọn èèyàn fi ràn wọ́n lọ́wọ́ èmi náà mọ̀lọ̀ jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún àbí bọ́lọ́n bá bínú òun náà á tọ̀ ebí wọn náà gbá márùn-ún bẹ́ẹ̀ ọlọ́run bó nígbàrú rẹ̀ nítorí pé ọ̀nà tí ọ̀dá lọ́lọ̀gbà mú wá gbogbo tó bá wá látọ̀nà tí ọ̀dá ọba tó níwà ìgbà tọrọba tó dá lọ́lọ́ wọ́n lẹ́ni tó bá mú nǹkan jíjọ àbí mímu ó fún aláwẹ̀ kó fi sínú tó jẹ́ látọ̀nà halal sallata alayhil malaika fi sáàtì sáàrì Ramadan gbogbo sún Ramadan làwọn màláíkà ọmọ fi tọrọ ìkẹ́ ọlọ́run ọba lè lórí ó dijọ́ ẹ̀ bá tán tó dáwọ́ àdúrà fún tó bá di òru lẹ̀ lẹ́tùlù kọ́dìdì mẹ̀lẹ́kà ìgbìlẹ̀ òkun sàdúà fún tọ̀ gbogbo ẹn tó bá fáláwẹ̀ ló ń jẹ àbí mímu ẹ dákun ẹja náwọ́ dáadáa sáwọn èèyàn àfá gbogbo alamọ̀pọ̀ atajà ìyọjú ẹni tó lówó gan ti dọ̀lẹ nígbà téèyàn fẹ́ gba 100,000 tí ń fi márùn kó rí báńkì 20,000 sẹ́ẹ̀rí kan minimize bí kálukú ó ṣe máa náwó bó ṣe wá ṣe tó yẹn náà tó bá lè gbìyànjú ṣóyé tó tún gbìyànjú lábẹ́ pákàlà ń yọrí tó náwọ dáadáa sáwọn èèyàn ọlọ́run nígbàgbé rẹ̀ ẹ ẹja try ọba tó ní wọ́n san wá lẹ́san rẹ̀ ẹ sì má jẹ́ asínà àbòsí kalẹ̀ ẹ má jẹ́ asínà àbòsí kalẹ̀ ó rí pé ọ̀rọ̀ tí mo ń bá ń sọ pé ká náwọ dáadáa sáwọn èèyàn yìí tó ah, mi wọ́n gbé báàgì rẹ̀ sì kan wọlé a ní agbéwá fún yín ni pé bọ́yá ráwọn èèyàn pin fún wọ́n náà tún fi bọ́yá sí tí ma ń bá di oún rẹ̀sì sọ́wọ́n kó wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ sí ma ṣe lásìkò jákà kálukú ọyọ jákà jọ gegele fún lè mọ́mú wọ́n gbé lọlé ìmáàmù àánú ah, eh, ó máàmù ah ti

nígbàtí ń sọ̀rọ̀ kéèyàn ní iman àti kó lè lo iman ó ní gbogbo ẹni tẹ́ bá rí wà níbì kan tọpa sófò pẹ̀lú obìnrin kan tí èsè léwọ̀ kìí ṣe ìyá rẹ̀ kìí ṣàbúrò rẹ̀ wọ́n àjọ túká mẹ́ ó ní ẹmọ́ bí wọ́n pèsè ẹsẹ̀ sí náà bẹ̀ẹ̀ sèsì náà kó gíyà wọn wọ́n lọ lé ọkùnrin kan kan ò wọn tẹ́sù bá rápá ládọ́rọ̀ ọ̀gá yóò mọ̀ kẹ́yàn máa sá fún ni a ní ẹ tọrẹ fáwọn èèyàn ní mọ́ kó wá bá mi wọ́n náà ṣe investigation lẹ́gbẹ̀rẹ̀ àwọn èèyàn ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n kàn dákẹ́ mírin ni ìyà ń jẹ wọ́n bẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ wa ọlọ́kànjú àtúniwá ẹni tó ní tó tún fẹ́ gba tẹ̀lómí ìkú tiẹ̀ mo pé obìnrin kan rú ọlọ́run bá kánú àmọ̀ ìyá wa mọ̀ gbọ́ hútúbà pẹ̀lú ògùn ọlọ́run láti overs wọ́n láwọn nídìí líìsì àwọn opó tọ́rọ mọ̀ pé obi tí ń bẹ láyé gan kọ kéta fún ìgbàsẹ̀rọ ni ọ̀gọ̀rọ̀ tí ọkọ rẹ̀ ò kéta fún káàtó sọ ọkọ rẹ̀ ti kú tẹ táwọn èèyàn ń kéta fún obìnrin kan tó jókó fisi tí wọ́n fẹ́ fi sínà lọ́ọ̀yà rẹ̀ tàbí ẹni list okọ̀ mọ́dẹ̀ list list àwọn mẹ́wàá ẹbọ́n pín wọ́n dẹ̀ pé toró ti wà náà tàà máa fún lówó tẹ́lẹ̀ àwọn Muslim Lead Group láti eh, UK kówò tí wọ́n tó dó wọ́n dẹ̀ pé torí mọ́mọ́ condition ti ń báyí ìyálà ma yóò ní ẹ̀ owó kan dé o ẹni ní kí n fún yín ní 90,000 wọ́n ta ló ń tàn mọ́lá kan sẹ́ndì ókọ ní ókọ yín dẹ̀ jáde pẹ̀lú owó àwọn bá lóun bọ̀ wá ìgbà tó dé ó tún mú yẹ̀ méjì lọ́wọ́ ìgbà tí dé tí mo ní ká ṣe fídíò bá ṣe máa ń ṣe ká sẹ́ndì ẹ̀ ó ní ah tí èmi ní wá ṣe fídíò yẹn náà báwọn ni toró òyìn àwọn ìmọ̀ fẹ́ kẹpin fún torí pàbúrú ọkọ̀ mi tó wà nílùú èbó òun ọ̀tí ẹ̀mẹ́ tó gbọ́rọ̀ sí létí ọ́sẹ̀ndì ọdẹ tàùsàn kan sí òun ìjà òun lòun gbà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun lélẹ́ inú òpó ni wọ́n ní nǹkan kan ẹbọ́ òun pin fún wọn tó bá jẹ́ 100,000 péré ni wọ́n sẹ́ndì sí ó rìlíìsì 90,000 fáwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni kó wò ní pé tí wọ́n bá fẹ́ lé ìkún mi ó ṣe kíní ọ̀pọ̀ sí tó bá dẹ̀ ní ẹkẹni tó ní mani ládùúgbò ẹlì mọ́ múrú wọn ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run àwọn tó ní mánì nì ẹ̀yìn ṣe láàní jẹ́ ìrìn lásán jàlábí ìdáǹgì kò sáànú kankan lọ́kàn irùngbọ̀n ní yàwùrù yàwùrù yìí gbogbo àwọn sẹ́tọ̀ dátọ́ yẹ kó wà lábẹ́rẹ́ já mú àwọn nǹkan yìí wá ẹjá mú wọn wá ọlọ́mọ bẹ́kọ́ bá mi sàlékún dáadáa arábìnrin ọjọ́ mi lójú mọ́ ni ó kọ ẹlọ́jáde o ìwọ lọ́ha ti bí ẹni tó gbowó ìwọ ló fi ṣe sàárà kó pin sí wọn mọ́dẹ̀ sí rìkọ́dìn asẹ́ndì ẹ̀tán ọdẹ̀ gbowó yẹn ya alágbájá tọ́ ọlọ́run bá ń fà lùbáríkà sí o 45 ẹ̀yin náà mú 45 ẹ dákun ẹ má bínú wọ́n bẹ̀tọ̀ gọ́ọ̀rọ̀ wá ẹbẹ̀ rí odidi tírélà báyìí wọ́n fi lóòdù owó owó tó bàjẹ́ odidi trailer ah, àgbákò sí ẹlòmí ìlàlìkìyà tọrọ dájú pọ́pọ̀ sẹ́nìkan tó rí kìíní yẹn tí ò ṣe pèpè sáwọn kan ló sọ Nàìjíríà báyìí ẹ̀yin náà tún wá ń ṣe pèsẹ́ ẹlòmífẹ́ àtìnádínà yìí ò ní rówó mọ́ kí lọ́kà àtìnádínà rẹ̀ sátìnádínà rẹ̀ lọ́sẹ̀ fúndélé ẹjá láàánú ohun tọ́bọ̀ àlọ́wọ́ ẹjá kódà bá rí mi mọ̀ no problem àti lẹ́sẹ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run tá ní àwa bàdà torí pé ta bá jẹ ta bá mọ́ á fi bí ta wà yìí lẹ̀ ohun ta bá tì síwájú ní tiwa abẹ olúwa àwọn ọ̀rọ̀ táà náà ń bá ń sọ tó ń wá lè kankan yìí jáàánú ó lè lòó mọ́jọ́ ọ̀sẹ̀ mọ́ wa láyé pé àtàmùrú na nẹ́sà bilbirri wàtànsáwọ̀nà àǹfúsakùn wà á ń tún tẹ̀lú na kìtàbà afẹ́lẹ́ tàkìlún ẹ̀ ń júwe dáadáa fáwọn èèyàn bẹ̀t dáadáa ó ni wọ́n gan tọ́ ń sọ rí sí àyà Kùránì ni ẹnlẹ́sì sọ fáwọn èèyàn Ọlọ́run dákun má jẹ́ wúrẹ̀ ọsẹ má wà lára Ọlọ́run kó ṣe àwa náà ní ẹni tí ń bá àwọn èèyàn sọ tí ń sì ń lò adẹ̀bí Ọlọ́run fẹ́yìn náà Ọlọ́run kó ṣe ilẹ́ni tí ń gbọ́ tí ń fi ṣiṣẹ́ ẹ̀yẹn rúsìn Ọlọ́run nínú àwọn ṣẹ́ èyí tá mójútó náà wẹ̀ nìyẹn torí pé sàrà ìmọ̀ ń sàfọ̀mọ́ ṣẹ́ òun ló tí wọ́n fi gbé wá lófin pé ta bá fẹ́ parí àwẹ̀ káyọ jẹ́ ká ẹ̀rí pa ànábì sọ ń bẹ̀ pé torí pé gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ ẹnu àwẹ̀ wa ọlọ́run ṣe kíni yọ sàfọ̀mọ́ rẹ̀ kó tó dìgbà táyọ̀ jáka ẹjẹ́ á fi sàárà àpá àwẹ̀ wa kún kọ́ ẹ pé gbogbo àwọn àbáwọn ọbẹ̀ wọ́n ti bá yọ kúrò kọ́kàn jápá lekun dáadáa ni jákàtì fítírọ̀ jẹ fún wa ẹ̀dàkùn ẹjẹ́ tra ibẹ̀ ìgbà pé ń gbà níyàn tó róni mímbà nílá wa àmọ́ ìyá kan tó bá sọ̀rọ̀ kan ó pe ta ní ọ̀fà níyàn lẹ àbí èmi náà bá pé ẹ sàlùkà ní pẹ́ẹ́sì bẹ́ẹ̀ gbogbo wa náwó dáadáa sọ́dọ̀ àwọn èèyàn àbí ọlọ́run jọ já sí rọrùn fún wa bákan náà òun ni pé ẹjá mójútó kìí yámù lẹ́yìn ìmá ṣe náfìlà lóru ẹjá mójútó torí pósùn rẹ̀ láwà yìí tọ́rọ Ànábì sọ pé man qama Ramadana imana wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi rawahu Bukhari wa Muslim Ànábì lẹ́ni bá dìde lóru Ramadan ó sì ọ̀pọ̀lọpọ̀ náfìlà pẹ̀lú gbàgbọ́ àti níran kan nú ẹ̀san gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣẹ̀rí lọ́lọ́run bó foríjì ó sì dá mi lójú pé ọlẹ́ṣẹ̀ lọ́rùn gbèmí náà ṣe ni kò sì sí ọ̀nà tó lè mú wa móríbọ́ láti má jẹ ìyà ẹ̀ṣẹ̀ wa àfi tọ́lọ́run bá foríjì wa lókun bẹ́ẹ̀ sì ni tọ́lọ́run bá ní àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ tijọ́ ìsìn rẹ̀ dé lónìí ilé òní gbà wọ́n òní gbà wá ká tó wá sọ àwọn ẹ̀ṣẹ̀ tá à ń sẹ́ ń dáǹsì tó ń burú já ìtẹ́sìn rẹ̀ bá dé àfi ká wá foríjì ọlọ́run gidigidi ọ̀nà wá foríjì ni kádìde lóru ṣóyé ìkẹ́kẹ́ náà ni o tó bá jẹ́pọ̀ lè dádìde lóru lọ kásámú o tó bá sì kásámú kásámú sọnú o mọ́kẹ́ àwọn ásámú àdánwò àwọn bí tásámú ti nítumọ̀ àwọn ni ọlọ́kí o ọlọ́run fi ọsẹ kò ń gẹ̀ dáadáa tèmi náà nítorí pé àdìsí lọ́gbọ́ yìí nínú àwọn kẹta tún mójútó ní oṣù ìtẹ̀wá tó lùkùránì kẹrí agbọ́dọ̀ dúnú wọn kíkà alùkùránì kágbá kùránì mú kó náà mọ̀ pé ah, ọwọ́ dùn mí lọ́tẹ̀ yìí òun ló dá fún wájú a ti bá sọ̀rọ̀ lórí eléyìí jẹjọ ilé tó sẹ́ pé fódìdí ọdún kan wò sí kùránì wọn wò tásìrí padà tú wọn ní ìmáàmù àsólé ní ìmáàmù àwọn àsọ́lọ́n fẹ́ tásìrí àwọn náà ni pé wọ́n ka kùránì inú ilé ta bá ti ìfigagbága nínú tẹ̀lá àkùrán ní Ramadan torí àsìkò sẹ́láwà yìí eléyìí rí bẹ́ẹ̀ nítorí pé ìzàkánà sallallahu alaihi wasallam yuksiru min tilawati al-Qur'an al-Karim fi Ramadan wa kana Jibril alayhi salam yudarisu al-Qur'an fi Ramadan fúndélé oṣù tán fẹ́ káka kùránì ní oṣù yìí ìdí nìyẹn tó fi wánú àyàtàkà lókè pọ́lọ́n sọ pé ṣáàrù ramadan alladhi unzila fihi alquran oṣù ramadan òun lóṣù tá a sọ alquran kalẹ̀ torí gbà yẹn la fẹ́ kí wọ́n máa kájú kódà ìwọ tó bá mọ kùránì ká kò sí ohun tó burú kó lọ tọ́jú késẹ́ẹ̀tì rẹ̀ èyí tí wọ́n ti ká sínú fóònù kó máa play fatia máa lọ gbé yìí tí wọ́n so yẹ mọ́ gbé ìtí ọmọ kanjú èyí tí wọ́n mọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká alhamdulillahi rabbil alamin irú táwọn maturud nígbàtí èsẹ́ ọlọ́nkà ìwò ló ń tún kanjú fún èyí tó ẹ́pá àràfíkọ̀ kan mọ́ wọ etí rẹ̀ torí pé àràfíkọ̀ kan téèyàn bá ń gbọ́ bánàbí ṣe sọ iṣẹ́ rẹ̀ lọ́kọ̀ kan dúró fún ẹjá gbìyànjú ọlọ́run sí rọrùn fún wa bákan náà ni pé wàkánà ìtìlù kìrààtù fi kìyàmù ramadan akthar mímọ̀ yóò tí lù fẹ̀ gáìrì wọ́n ní òru Ramadan asamu alẹ́ tabaki ọ̀dà ká dúó yóò tí lù kógùn gan nítorí pé bẹ́ẹ̀ lọ́wọ́ nù súnà bẹ́ẹ̀ lànábì máa ń ṣe wọ́n lélẹ̀ ó fi hàn bí Uzaifa ṣe ní òun bá nàbí pàdé lóru nínú mọ́síláṣí tánàbí ń ṣe tàráwì fàkọ́ra bí bákọ́ra ànábì ka sóràtù bákọ́ra lákàtàn súnmà alimuran anábì tún ka alimuran tẹ̀lé lórí rákà kan súnmà nìsá lẹ́ẹ̀nà tún ka sóràtù nìsá lórí rákà ẹyọkan ó tún wá sọ pé láyẹ̀múrù bí àyátí tàwífì ìlà wákọ̀fá ìndàhà yes àlù kò ní gba bí àyà kan kọjá tọ́jú àyà ìdẹ́rùbà àfikà anábì dúró ń bẹ̀ kọ́ wá ìṣọ́ ọlọ́run pé wọ́n ọlọ́run o tọ́ bá tọ́sọ̀rọ̀ ń pa àyà sáré ni anábì dákun ọlọ́run sọ wá ń bí ìyá sàárì dákun ọlọ́run làwà ọlọ́run dákun mọ́ bínú sí wa yóò tún tẹ̀síwájú ó ní kíka kùránà ànábì mùtàrà sẹ́ẹ̀lì ọ wà lágbede méjì kéèyàn lọ́ra tán pátápátá àtúkọ́ fẹ́ kánjú díẹ̀ bẹ́ẹ̀ ló ka ogbó súra ìtàn nírákẹ́ ẹ̀yọ̀ kan ohun tí wọ́n fẹ́ kọ́ sẹlẹ̀ ni ẹ̀wọ̀ kúmu lillahi qanitin ká dúró kọ́ pẹ́ lórí irun súnà ni fún kìyàmù lẹ́yìn àbí sọ̀látù tarawih ọlọ́run ọba yóò ṣe rọrùn fún wa gbogbo àwa tá bá ní àwọn hufas àwọn tó há sórí ládùúgbò wa oore lọ́lọ́run ṣe fún wa o gbogbo ẹ̀yin bàbá ìmáàmù tẹ́yin ọ̀há lọ títí ẹ dákun ẹ sẹ́yìn sà ẹ fún àwọn ọmọ yìí láyè ẹ fún wọn láyè wọn ọgbà máàmù lọ́wọ́ yín tó yé tí Ramadan bá lọ tán túnmọ̀ sí máàmù yín lọ hmm, ọlọ́run jẹ́ mi gùn ṣùgbọ́n káàrin kan tún bẹ̀ ní lọ́nà nínú Ramadan bí wọ́n lọ ọmọ tó há kúrán àwọn àtọ́mọ̀ kí nǹkan bàbá máa mi ní rọ́ ẹnìkan ò nígbà èmi náà ní kà bàbá bá gbé kúrán lọ́wọ́ àti ká gbé àti ká kà lẹ́nì kankan náà ni wà máa wà máa za záza lẹ́zìnà kàkà káfàrú àwọn jàmbá ní níbo kálukú túlẹ̀ fún ẹ̀dá kan àbòsí àbíwá kéka àyè ní àyè káwọn ṣáájú wa páyà èyàn náà tún ọsọ mọ́sílásọ́dọ̀ alálẹ́ ànà àwọn aláwọ̀ funfun ajọ́ ń kírun àwọn ará mísírọ̀ ó tó ń tọ̀ tó súnmúnù kọ̀ọ̀kan máa bẹ́ àkílódé wọ́n torí káwọn èèyàn mọ́sà nẹ́jẹ́ ni tí ó sọ́ọ́sá oh, ti àwọn ọmọ ti àwọn ọmọ ìwọ́n ka súnmúnù kọ̀ọ̀kan wá sọ fún ipá èèyàn sàmúnù ò ìgbàtà kírun tán lálẹ́ àná mọ́ wá ní ẹni yìí wá tó tiwa torí kí ni ó ń torí tàràwì àwọn èèyàn kéèyàn ń kan fún dáadáa ni wọ́n wá kí ẹni ibi tí wọ́n bá ti ni wọ́n bọ̀ pé mọ́ ń tẹnu ni ọ̀nà táwọn èèyàn ti wá jìn torí sóyé àbí ṣe bí torí pa dájúmọ̀ yìí lẹ̀ pé ṣe ti alìsúnà wọn tún fi lọ dá mi ilẹ̀ bó ṣe rí ni ọjọ́ tọ́lọ́n ti dá irú àtòdodo ló ti wọ́n sọ̀tà ara wọn wọn ò ní sọ̀rẹ́ láíláí ọlọ́run dáhùn yẹn kan fódodo bó ti kó jì tó ibẹ̀ ni wọ́n wá wá àbí ẹnìkan wá láti Niger State bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ẹ̀kọ́ ọ wá kí júmọ̀ ń bí ìsìn padà lọ kó tó ké sí wa pé inú mi dùn pé mo jókòó wájú yín báyìí lánàá tí mo gbọ́ òtúbọ̀ ó kò láàrún wò lórí Facebook òun dẹ̀ tún wá sálkọ̀ ẹni ìlú bí pé ń ni alkọ̀ ó tún wá sálkọ̀ kọ farahàn wá àárọ̀ ọjọ́ kejì ń padà lọ ló tó pè wá láti Niger State ó kàn wá júmọ̀ ń bi lásán kúmi lásán láti kúmi yàrá kúmi lọ sàlámù alaykum wa rahmatulah.